أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin òǹwò mi òǹgbọ́ mi ní kíkì ti Islam ó tójọ́ mẹ́ta tí àti jọ láǹfààní àti pàdé live lórí save your soul Allah yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa o Allah ó sì máa ṣe àránṣe rẹ̀ fún wa níbikíbi tí a bá wà ibi tí a bá ọ̀rọ̀ dé ibi tó lápẹẹrẹ ni ọ̀rọ̀ ti fẹ́ dé ìparí àmọ́ nítorí ìyẹn lórí ọ̀rọ̀ Tìjàníyà ni o lórí ọ̀rọ̀ àwọn Tìjàníyà ọ̀rọ̀ ti fẹ́ dé ìparí bí kò bá parí lónìí bí mo ṣe ń wò ó yóò parí ní ìjókòó mi ṣùgbọ́n súnmọ́ ó súnmọ́ tó ga sí pé tá láǹfààní àti parí ẹ̀ lónìí èyíkéyìí tó rí ó jẹ́ bẹ́ẹ̀ àfi lé ọlọ́run lọ́wọ́ kí Allah kó tọ́ wa sọ́nà lórí ẹ̀ fún wípé a ti ṣèjókòó yìí ti pẹ́ onígbàgbé sì ni ọmọnìyàn màá fẹ́ sáré rán wa létí àwọn kókó kókó tá a ti sọ kọjá kódà ẹlòmíì ó ṣeéṣe kó ga sí pé ìgbà àkọ́kọ́ tí ó láǹfààní láti gbọ́ wa rèé àtẹni tó ti ń gbọ́ wàá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó súnmọ́ kó ti gbàgbé àwọn kókó kan mo fẹ́ sáré yán àwọn kókó tá a ti sọ síwájú kókó alákọ̀ọ́kọ́ nígbà tá a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ní ibi tá a ti sọ pé ìhà tí Islam kọ sí ìlànà Sufi a jẹ́ kó yí àwọn ènìyàn wípé Islam ọ̀tọ̀ ìlànà Sufi ọ̀tọ̀ kò dàpọ̀ mọ́ra wọn àmọ́ àbòsí dáyé àásà ó dákòmù tàbí àásà ó di àpòmù nígbà tá a sọ pé àbòsí dáyé àásà dé àpòmù àwọn ará àpòmù wọ́n yí òwe náà wọ́n ní àásà di àpòmù ni o kì í ṣe kó dé àpòmù ẹ má taari àásà sọ́dọ̀ tàwọn. now àbòsí tó wá dáyé yìí ó ló wá mú kí àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n dá ìlànà sufi sílẹ̀ wọ́n wá rò pọ̀ mọ́ islam lọ́rùn wọ́n rò mọ́ ìsìláàmù wọ́n lọ mọ́ wọ́n wá lọ mọ́ra wọn àmọ́ ohun tó wá tú wọn láṣìírí ni pé okùn funfun okùn funfun pin ó ní okùn Islam okùn funfun báláwo ni okùn Islam ìlànà sufi okùn dúdú ni okùn dúdú yorùbá sì bọ̀ wọ́n sọ pé òwú funfun òwú funfun òwú funfun àtòwú dúdú kì í dára wọn yà kì í dára wọn níyàn òwú funfun àtòwú dúdú kì í dára wọn níyàn ìyẹn ni wípé distinction wà láàrin ẹ̀ tí ò rújú ohun tí yorùbá fẹ́ sọ nìyẹn o pé distinction àárín wọn tẹ́ bá sọ pé clean and clear clean and clear ó ń Islam yes ó ń lọ́rọ̀ Islam àtọ̀rọ̀ Sufi Sufism Islam dádúró gédégbé tó mọ́ lẹ́gbòó tó funfun báláwo òkùnkùn biribiri òun ìlànà Sufi zuluma tó mìnà zulumati ni òkùnkùn kan nínú àwọn òkùnkùn biribiri tí ayé tẹ̀ sí ni táyé kó sínú ẹ̀. E so níbi ọ̀rọ̀ àkọ́kọ́ yìí tá a fi ṣèfàrọ̀ ọ̀rọ̀ wa ibẹ̀ láti wá pàbíjàbídún pé ọ̀tọ̀ ni Islam ọ̀tọ̀ ni ìlànà Sufi ẹ bá fẹ́ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kó lọ sínú episode one yóò gbọ́ bá a ṣe sọ ń bẹ̀. kókó ẹlẹ́ẹ̀kejì tá a tún sọ ó ní ìdásílẹ̀ ìlànà tìjáníyà tó jẹ́ ọ̀kan nínú ìlànà Sufi afirinlẹ̀nú ọ̀rọ̀ wa pé ìlànà súfì oríṣiríṣi ni ọ̀kan bẹ̀ ni ìlànà tìjáníyà a wá sọ bí tìjáníyà ṣe bẹ̀rẹ̀ bó ṣe ń fi itọ́ mọ ilé rẹ̀ tó parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam pé òun rìnnà pàdé ànábì lójú ayé ànábì ló wá gbé ìlànà tìjáníyà lé òun lọ́wọ́ a sì ja irọ́ náà ẹ̀ẹ́ a ja irọ́ náà pátápátá lẹ́yìn náà ni a tún sọ̀rọ̀ nípa bí Ṣéhù Tìjání bó ṣe pa irọ́ mánẹ́bí pé gbogbo ọ̀dọ́ gbogbo ìjókòó àwọn lànẹ́bí máa ń wá lẹ́mìí àtara àti pé àwọn mùrídìí òun àwọn ṣéwù òun àwọn wòlíì Tìjàníyà wọ́n máa ń fojú gan ní ànẹ́bí ajá irọ́ yẹn náà bákan náà la tún já irọ́ míì tó pa amánàbí pé nígbà tánàbí ń bẹ láyé ọ̀rọ̀ tí ń bá yé sọ tó jẹ́ ọ̀rọ̀ gbogbogbò ọ̀rọ̀ yẹn ti parí àmọ́ ọ̀rọ̀ ìdákọ́ńkọ́ ìdákọ́ńkọ́ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ awo ó ṣẹ́kù tánàbí mú wá fún àwọn tó jẹ́ wòlíì lójú ọ̀nà tìjàníyà a ịrọ irọ́ yẹn náà pé kò sí tó jẹ mọ́ báyẹn ti kúrò láyé ó ti kúrò láyé kò mú ìró kankan wá mọ́ sí ilé ayé lẹ́yìn náà làwa bọ́ sí orí ọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ́ ní wùjúùd ìgbàgbọ́ pé gbogbo nǹkan ti ń bẹ ẹyọkan ní gbogbo kàn ní wọ́n kàn ní àwòrán ọ̀tọ̀ọ̀tọ̀ ni lẹ́yìn ẹ̀ la ṣe àlàyé yẹn fún wa àwọn tìjàníyà lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan lọ́lọ́run gbogbo nǹkan lórúkọ ọlọ́run gbogbo nǹkan làwòrán ọlọ́run tó fi mọ́ gbogbo ẹranko èèyàn àlìjẹ̀nu màláìkà ohun tí mí ohun tí ò mí ohun tó dáa ní rírí àti ohun tí ò dáa ní rírí lọ́dọ̀ tiwọn gbogbo ẹ̀ lọ́lọ́run àmọ́ lọ́dọ̀ tiwa Allahu wahidun ọ̀kan lọ́lọ́run wàlámì yẹ̀kúlà kufuwan ahad kò sì sí ẹnìkan tó jọ ọlọ́run nírìísí now lẹ́yìn náà ta tún já irọ́ wọn níbi tó ti sọ pé ẹni tó bá ń bọ òrìṣà ọlọ́run kan ló ń bọ òun ọlọ́run tí ń jí àlọ́ọ̀ ló ń bọ ajá irọ́ wọn yẹn nígbà náà lọ́hùn lẹ́yìn náà látún já irọ́ sí Tìjání tó sọ pé òun ni ìkẹ́ fún gbogbo ayé náà ń pè ní gáúsù zamani eh, gáúsù zamani ìkẹ́ ìgbà tó ní òun lòun ṣèkẹ́ fún gbogbo ayé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé títí di ọjọ́ àlèkìyámà ajá irọ́ rẹ̀ yẹn náà ajá pé kò sí àránṣe kan níbì kankan àfi lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà la tún já irọ́ rẹ̀ tó sọ pé tí mùrídì bá fẹ́ lọ bẹ ṣé wò kó ṣàlùwàlà torí pé ó lọ bẹ ọlọ́run àgbà wò ìyẹn náà irọ́ ló fi pa irọ́ ńlá òun ló pa lẹ́yìn náà la tún wá bọ́ sí bíṣẹ́ òtìgáde ṣe sọ pé gbogbo ìmọ̀ ayé àtọ̀run níbẹ̀ lọ́dọ̀ tòun gẹ́gẹ́ bí ṣe ń bẹ ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ajá irọ́ yẹn náà pé kò rí bẹ́ẹ̀ irọ́ ló pa ọ̀rọ̀ babaláwo ló sọ ọ̀rọ̀ àwọn adífá ló sọ ọ̀rọ̀ àwọn ẹlẹ́dìí ogun ló sọ irọ́ sì ni gbogbo wọn máa pa irọ́ ni sí Tijani ọ̀pa tó bá sọ pé òun ní gbogbo àwọn ìmọ̀ ìkọ̀kọ̀ ìmọ̀ tí ń bẹ nínú ọkàn ẹ̀dá ìmọ̀ tí ń bẹ ní ìmọ̀ tó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ iwájú ajá irọ́ yẹn náà bẹ́ẹ̀ náà bákan náà ni Ṣéhù Tìjání tún parọ́ míì wípé ẹni tó bá fojú gan ní òun láì ṣe nǹkan kan míì ó máa wọ àlìjẹ́nnà láì ní ṣe ìṣirò iṣẹ́ ah, bá a mọ̀ ṣe rí mọ̀nú o wọ́n ti fún lépè ní o wọ́n ti fún lépè ní o wọ́n ti làánà rẹ̀ ní o tòótì ọ̀bá ká sí pé wọ́n làánà rẹ̀ láti inú oyún ìyá rẹ̀ nya ya kó sọ pé ẹ ń bá fojú gan ní òun wọ́n máa wà nìjẹ́ náà láìsẹ̀ sí irú iṣẹ́ láì ní jẹ̀yà kankan ṣé ẹ rí pé irọ́ ńlá nìyẹn ajá irọ́ rẹ̀ náà nígbà tá a ṣàlàyé rẹ̀ wípé àwọn èèyàn rí ànábì nígbà tá ànábì gan wá sílé ayé irú yìí kò tẹnu jáde bákan ni wọ́n jẹ́ ọmọ àlìjẹ́ náà torí pé ẹni tó bá rí tí ò gbà fún un rírí kankan fún so ẹ so ẹ ìyẹn àbútọ́líbì ó rí ànẹ́bì ó tọ́jú ànẹ́bì tó ti bẹ́ẹ̀ ká wà nìjẹ́ náà torí pé kò gbàgbọ́ nú ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam so bá a ṣe já irọ́ yẹn nìyẹn lẹ́yìn náà la wá bọ́ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ tó lè fàtì tó sọ pé sọ̀rọ̀ tó lè fàtì ẹ̀yọ kan ó dọ́gba sí àlùkùránì nígbà ẹgbẹ̀rún mẹ́fà àfihànilẹ̀ wípé irọ́ ló pa ìsọkúsọ ló sọ kẹ́nikẹ́ni má gba irú nǹkan bá ń gbọ́. bákan náà ó tún sọ̀rọ̀ nípa pé sọ̀rọ̀tún lè fàátì o wọ́n sọ ọ́ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa lẹ́yìn àlùkùránì ajá irọ́ rẹ̀ náà nígbà náà lọ́hùn wípé kò sí tíà kankan mọ́ kò sí ọ̀rọ̀ kankan mọ́ tọ́lọ́ ó sọ̀kalẹ̀ fẹ́nikẹ́ni lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé anabi wa ni òpin àwọn anabi ọlọ́run alukurani sì ni òpin àwọn tírà tí ó sọ̀kalẹ̀ láti sánmà lẹ́yìn náà náà lẹ́yìn náà ó ní sheu tijani ló tún fìrìlẹ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ka sọ̀rọ̀tún lè fàátì ó gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run ló sọ̀ ọ́ kalẹ̀ kó wà nú ọ̀rọ̀ ọlọ́run tó lọ́ sọ̀ kalẹ̀ àwọn olùkùránì àbá ń bẹ́ẹ̀ kó tó wá di pé wọn á sọ pé ṣé òbíkìrí kan lọ́lọ́run sọ kalẹ̀ fún irọ́ ni gbogbo ẹ̀ ọlọ́run ò sọ nǹkan kan kalẹ̀ fún ṣé òbíkìrí àti ṣé òbíkìrí àti ṣé òtìjáni ẹni làánà ni wọ́n irọ́ ni wọn ń pa òkùrọ́ ni wọn lẹ́yìn náà oníṣẹ́ òtìjáni tó wá fọ́gbà yọ̀ǹga o ló sọ pé sọ̀rọ̀ tó lè fàátì ẹ̀yọ̀ kan ó lóore ju gbogbo ojúpọ̀nà àwọn iṣẹ́ tá à ń ṣe láyé àti àwọn ìjọsìn ó lóore ju ìjọsìn àwọn ènìyàn àwọn àlìjẹ̀nu àtàwọn màláíkà ẹ̀ àwa rí i pé àṣẹṣe ò Tìjàní ó wá láti wá fi sọ̀rọ̀ tó lè fa tí wo ìsìláàmù mọ́lẹ̀ ni ó wá láti wá fi sọ̀rọ̀ tó lè fa tí rọ́pò ìsìláàmù ni torí pé nìkan ò ní gbọ́ pé sọ̀rọ̀ tó lè fa tí ó dáa ju gbogbo iṣẹ́ tá à ń ṣe láyé lọ ó dáa ju ìjọsìn lọ ó dáa ju gbogbo ìjọsìn àwọn ènìyàn àwọn àlìjẹ̀nú àtàwọn mọ̀lẹ́kà lọ kó nítọ̀ wá máa kó wá máa kírun kó máa gbàwẹ̀ yóò rí sí pé òun fìyà jẹra òun ni òun òun fi àsìkò òun ṣòfò ni tó bá ti ka sọ̀rọ̀tìlì fàtì ẹ̀yọ kan ó ti tó òun so ṣe ti wá rí i pé ọ̀tá ìsìláàmù tó fojú hàn òun ni bàbá tí ń pè ní Shehu Ahmada Tijani báyìí lẹ́yìn náà látó wá já irọ́ rẹ̀ míì tó sọ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ké já aráàtúlẹ̀ kàmáàlì àfi pẹ̀lú àlùwàlá eh, olómi ó ní kò gbọ́dọ̀ fi oníyèpẹ̀ ṣe é ó nítorí pé ànẹ́bì àti àwọn àròlé ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn aṣáájú nínú ọmọlẹ́yìn rẹ̀ àtòǹgan fúnra rẹ̀ wọ́n mọ̀ wà níjókòó tí wọ́n bá ti tẹ́ aṣọ awo wọn aṣọ funfun yẹn tí wọ́n bá ti tẹ́lẹ̀ a já irọ́ rẹ̀ nígbà náà lọ́hùn wípé àlùkùránì gan ọlọ́run yọ̀ǹda kàkà láìsàlùwàlà a sì lè fi táyà mọ́mù a lè ṣe ká fi ké e. bákan náà ìrun tọ́lọ́run tó jẹ́ òpó ẹ̀sìn gan òpó kejì nínú ìsìláàmù a lè ṣe àlùwàlà olómi tí ó bá sómi tàbí tá a ní kápá omi a lè ṣe táyà mọ́mù kí a fi ṣe gbogbo àlàyé wọ̀nyí ni a ṣe ní ìgbà náà lọ́hùn tá a fi já irọ́ dá ara tó lè kà ibi tá a bọ́rọ̀ dé nìyẹn o ní ṣókí ibi tá a bọ́rọ̀ dé nìyẹn ní ṣókí lónìí wọn á fẹ́ tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda Allah mọ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlekèọlá kó kún mi lọ́wọ́ kọ́mọ jẹ́ ń sìwí kọ́mọ jẹ́ ń sìsọ kó tọ́ mi sọ́nà gẹ́gẹ́ bó ṣe ń tọ́ mi sọ́nà bọ̀ láti gbà yìí wá èyí tó bá kàn nínú ọ̀rọ̀ ní tìjàníyà ta tó fẹ́ mú sọ òun ni pé wọ́n ń pe tí àkànní ṣèfì tí àṣèfì tí àṣẹ̀fì yìí ó gbajúmọ̀ gan-an lọ́dọ̀ àwọn àfa oníṣúfí ó tún gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn àfa tẹ́ máa ń sa àṣàṣì tẹ́ máa ń sa lẹ́kàlẹ́ ó gbajúmọ̀ gan-an lọ́dọ̀ wọn. kódà ibi tí ṣèfì tó lágbára dé lọ́dọ̀ wọn wọ́n gbà pé tó bá sa ṣèfì fún odidi ọ̀sẹ̀ kan tí ó bá pa ẹran láti fi rúbọ rẹ̀ láti fi ṣètùtù rẹ̀ wọ́n gbà pé ṣèǹtì yóò máa mu ẹ̀jẹ̀ rẹ̀ tí ó fi gbẹ láàyè ni tẹ̀wárí nínú tírà wọn kí ni wọ́n sọ nípa ṣèǹfì tó bá gá sí pé tí àtijọ́ lọ́ba mú lọ́wọ́ nínú sẹ́rù ni ọ̀rọ̀ yẹn wà nínú sẹ́rù rẹ̀ ló wà volume two page one thirty nine tó bá jẹ́ pé ti john tó jẹ́ eh, aláwọ̀ pupa oníkọ́fà pupa inú sẹ́ríwù rẹ̀ volume two page one thirty nine ibẹ̀ ni ohun tá a fẹ́ sọ ibẹ̀ ló wà tó bá dá sí wípé tuntun ló mú lọ́wọ́ tó jẹ́ first edition rẹ̀ tá à ń pè ní kìtàbù rìmà ok ìyẹn sẹ́ríwù ló jẹ́ kìtàbù rìmà volume two ọ̀rọ̀ yìí bọ́ sí ojú ewé four four six four four six nínú tíjọ́ òun ọ bọ́ sí ojú ewé one three nine nínú sẹ́ríwù kìtàbù rìmá nínú titun ọbọ sí ojú ewé four four six ẹ̀gbọ́n tí ṣé òtìjà ní sọmbẹ ó ní àkàbárànì anàlọ àtàlà yóò ti kọrí àhú àì àdùn àṣẹfí sàwáàbá sáwọmì ramadan hmm. nínú irọ́ tí ṣé òtìjà nípa mánàbí ó ní ànẹ́bí sọ fóun ṣé àwọn àpéǹgbà tí ó dá tìjàníyà rẹ̀ náà sílẹ̀ irọ́ náà ló fi bẹ̀rẹ̀ rẹ̀ so wọn àtàlẹ́bì ti wá di wọ́n ti wá di ọ̀rẹ́ kòríkòsùn ànẹ́bì tó ti kú ohun tí ò tí kú wọ́n wá jọ ń pàdé ara wọn ní oríta wọ́n jọ ń pàdé ara wọn nínú ilé wọ́n jọ ń pàdé ara wọn lójú títì aláwọ̀ papua ọ ní ànẹ́bì sọ fún òun pé ǹjẹ́ ọmọ pàtàkì ṣèfì àdúrà ṣèfì ọwọ́ lòun ò mọ̀ ọwọ́ làwọn ẹbí sọ fún òun wípé dájúdájú ẹ ń bá ka ṣèfì kan ọlọ́run ọba máa fún ọlọ́run ọba àlekíọlá wọ́n máa fún onítọ̀ọ́ni ládàá ẹ̀san àwẹ̀ rọ̀mọ̀dọ́nù wọ́n máa fún oníládàá ẹ̀san àwẹ̀ rọ̀mọ̀dọ́nù ṣe é rí báwọn tọ́ ọ bá gbọ́ pé onítìjà níyà kò gbàwẹ̀ rọ̀mọ̀dọ́nù ó ti késè èfi ni o ó ti késè èfi kan ó sì nígbàgbọ́ wípé sèfì kan tó ń kéwòn ó ti dúró fún odidi ọgbọ̀njọ́ tá a fi gba àwẹ̀ Ramadan tí ó ti dà níyà tí ó bá kírun tí ó gba àwẹ̀ tí ó yọ sàká tí ó ṣe hajj ó ti gbẹ̀mí lé sọ̀làtòlì fàátì ẹ̀yọ kan ni gẹ́gẹ́ bí ó ṣe síwájú tí wọ́n gbà wípé sọ̀rọ̀tún lè fàtí ẹ̀yọ kan ọ̀dọ́gba sí àlùkùrán nígbà ẹgbẹ̀rún mẹ́fà wọ́n tún sọ wípé ó tẹ̀sùn wọn ju gbogbo ìjọsìn ènìyàn ìjọsìn àlìjẹ̀nu ìjọsìn àwọn màláíkà so àwọn ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ̀nyí oníbẹ̀nu ọpọlọ àwọn mùrídí tí wọ́n fi ń sinwin àwọn ọ̀rọ̀ jákujàku wọ̀nyí ó lọ sọ di ẹni tó jọ wèrè nígboro àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí ló sọ wọ́n di ẹni tí a lè sọ pé wọn ò wulẹ̀ ní Islam ń ṣe ń ṣe ni wọ́n ń fi dúdú bo àwọn èèyàn lójú ẹ wá máa gbọ́ gbogbo àwọn irọ́ tó pa yìí irọ́ tí sèwọ́n ti já nípa yìí pátápátá nínú súrátù Yunus Quran ten verse sixty nine dé seventy. Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé kúl iná lẹ́dí na yẹftaru na alàlọ́ ìlẹ́kẹ́lì láàyò fìlẹ̀kù mọ̀táàun fìdúnìyà sọ́mà ìlẹ́yìnà màrìjọ́ òhun sọ́mà nùdíkù hùmùlẹ̀ àdáàbà ṣẹ̀díd bímọ káànú yẹfọ̀rọ̀. Allah subhanahu wa ta'ala sọ pé ìwà ànábì kúl sọ iná lẹ́dí na yẹftaru na alàlọ́ ìlẹ́kẹ́lì láàyò fìlẹ̀kù dájúdájú àwọn tí wọ́n ń hun irọ́ mọ́ Ọlọ́hun àwọn tí wọ́n ń pa irọ́ mọ́ Ọlọ́hun la yuflihun wọn ò ní ṣoríire wọn ò ní là kò ní sí ọ̀là fún wọn kò ní sí èrè fún wọn kò ní sí oríire fún wọn lọ́jọ́ àlìkìyàmà inna alladhina yaftaruna ala Allahi al-kadhib sọ pé dájúdájú àwọn tí wọ́n ń parọ́ máa lọ́ọ̀ irú oríṣiríṣi irú oríṣiríṣi tí ṣé o ti dá nípa yìí láàyò fúlẹ̀hùn wàláì ọlọ́run ní kò ní soríire kò ní í jèrè ká jèrè lọ́jọ́ àlìkìyàmọ̀ gbogbo àwọn mùrídìí rẹ̀ gbogbo àwọn mùkádámù rẹ̀ gbogbo àwọn kàlífà rẹ̀ tí wọn ò yé parọ́ ńlá báyìí tí wọ́n fẹ́ fi irú ọwọ́ owó ìsìláàmù láàyò fúlẹ̀hùn lọ́jọ́ àlèkíyàmọ̀ òun ò ní soríire mọ̀táhùn fi dúnìyà mọ̀táhùn fi dúnìyà nílé ayé wọ́n lè gbádùn o ẹ̀ o lè rí oṣùfí kọ́mọ gun káàbọ̀ gìní o o lè rí oníṣùfí kọ́ kọ́ ilé ńlá o tó ti gbọ́ o lè rí oníṣùfí kó máa wọ aṣọ five thousand twenty thousand fifty thousand sọ́rùn o tó ti yé ó lè máa ṣe yọ̀tọ̀ mí lé ayé o ó lè máa ṣe gbẹdẹmukẹ́ lé ayé o mọ̀táàhùn fìdúnìyà ó lè gbádùn lé ayé súnmọ́ ìlẹ́yìn náà màdìjọ́ òhun lẹ́yìn náà ọ̀dọ̀ àwa ọlọ́run ni ó padà sí súnmọ́ nùfíìkù humule àdáàbà ṣẹ̀rí ìdá lẹ́yìn náà á wà jẹ́ kí wọ́n tọ́ ìyà tó le wò ìyà tó le á jẹ́ kí wọ́n tó wò bímọ káànù yẹ̀fọ̀rọ̀ nítorí pé wọ́n ti di kèfèrí gbogbo àwọn ohun tá a kà á lè wọ̀nyí mi ò mú wá lórí o mo ti fi tí àwọn hàn yín o níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ẹ wá ògbà tá a ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kó tó di pé a ní tó fi wá di bí mo ṣe ń sọ yìí kò wá sí mùrídì kan tó pe àfa Saidi pé àbúrò yìí mọ́ o tó o gbé wá ohun tó sọ pé wà nù tí àwọn kò sí bẹ́ẹ̀ o wọ́n bá dákẹ́ fẹ́ wọ́n bá dákẹ́ fẹ́